الحمد لله الذي أحل لبيعها وحرم الربا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه وتمسكوا بهذا الكتاب كتاب الله القرآن تمسكوا به وبشريعته فإن فيها فلاها ونجاها وخيرا في الدنيا والآخرة عباد الله اعلموا أن الله ذو رحمة اعلموا بأن الله أرحم الراحمين قال الله عز وجل فيما رواه النبي محمد صلى الله عليه وسلم من ربه يقول الله عز وجل يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا نسأل الله تعالى أن يجعلنا وإياكم من الظالمين ونسأله عز وجل أن يجعلنا وإياكم من الفائزين إنه على ذلك قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọ̀nà ni ọba ká máa rà ká máa ṣe business ká máa ṣiṣẹ́ ó ṣe é lẹ́tọ̀ fún wa wa harrama riba ká máa wá gba owó ilé lọ́wọ́ àwọn tí wọ́n wá yáwó lọ́wọ́ wa àwọn tí ò ní ká wá dínkù fìtínà wọn ká dínkù wàhálà wọn ká máa jẹ wọn wọn ṣàbòsí fún wọn wọn máa dààmú kọjá pé ìdààmú tiwọn òun náà ló ń jẹ tiwa owó ilé ọlọ́run ṣe lè wọ̀ ọlọ́run ọba ní lábẹ́ sọ́mà lérí ilẹ̀ ohun tó ohun ọlọ́run ọba tó ń gbé kalẹ̀ òfin òun ni pé ẹ máa ṣòwò òfin ọlọ́run ni ẹ gbọ́dọ̀ gbówó ilé ẹ sì gbọ́dọ̀ yáwó ilé bọ́lọ́run ti gbé kalẹ̀ ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa nítorí àlàáfíà olówó àtàlàáfíà tálíkà ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni tí ṣe ń wò wá tí ń rí wa ní gbogbo ìgbà kọ́lọ́mọ́sà ṣàlékún bẹ̀rù wa. Kama máa bẹ̀rù rẹ̀ lérí gbogbo àwọn àlàtọ́ lálẹ̀ fún wa ipe ẹ má kọjá bí ẹ má kọjá bí ẹ má kọjá bí ká sì di ẹ̀sìn wa mú alukur'ani karim ìwé yẹn ọlọ́wọ́n bá aláàfin tún ayé ṣe ni ọ̀dà wa tán sínú ẹ̀ ọ wá sọ alukur'ani kalẹ̀ ọ wá rán òjíṣẹ́ sí wa wí kọ́ máa kà á fún wa gbogbo tó bá ti ṣe lẹ́tọ̀ọ́ ń bẹ̀ ọlọ́wọ́n bá aláà oníkà máa ṣe kálíbà sórí rẹ̀ gbogbo tó bá ti ṣe léèwọ̀ ń bẹ̀ ọlọ́wọ́n fẹ́ ká sí káwọn sórí burúkú nínú nǹkan tó lọ́wọ́ bá aláàkọ́ sínú kùránì pé orí burúkú ni òun náà ni kéèyàn máa yáwó èlé àbí kéèyàn máa gba owó èlé bó ṣe kọ́ àwọn òyìnbó tí wọ́n kun lọ́dà tó ó gbajúmọ̀ tó láwùjọ lọ́kùnrin lóbìnrin ká máa lọ́tìkẹ́tìkẹ́ wọ́n lè yáwó èlé wọ́n lè yáwó èlé bó ṣe wò kí àwọn èèyàn máa ṣe tó orí ibú tọ́lọ̀ ní ó wà ń bẹ̀ òun náà ni wọ́n máa ṣe kò sí tí ó yí padà òfin ọlọ́run kò sí tí ó yí padà táyé òfin parẹ́ kọ́lọ́mọ́sà léwájú náà sẹ́sẹ̀ ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba ọba aláàánú ni ó ṣe àbòsí léwọ̀ fúnra rẹ̀ ọba tẹ́nì kankan ò ní bi lérí tó bá ṣe a'udhu billahi minash shaitani rajim ọlọ́run shahida Allah annahu la ọlọ́run ọba ní kò sí ọlọ́run ọba mi tẹ́ tó lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo má lẹ́yìn òun ọlọ́run òun kan ti jẹ́rìí àpọ́nlé ara wa àti ẹ̀sìn làwọn jẹ́rìí afẹ́ sórí rẹ̀ láti ń jẹ́rìí pọ́lọ́wọ́n ọba àlá nìkan lọ́wọ́ ló sì lẹ́tọ̀ọ́ sí sísìn òun kan fún rẹ̀ ọlọ́run ti kọ̀nfàmù rẹ̀ pé kò sẹ́ni kankan lẹ́yìn ọlọ́run nígbà ọ̀rọ̀ wá rí báyìí jama kọ̀ wá sẹ́ni kankan tó lè bi ọlọ́run ọba pé kí ló dé tí o ṣe léyìí ọ wá ní òun ṣe àbòsí léèwọ̀ fúnra òun anábì gbà wá nínú hadisi kudusi anábì ní ọlọ́run ọba Allah fóun pé yá ìbàdí ẹ̀yin ẹrú mi inni haramtu dhulma ala nafsi ibi tí mo jọba yín mo ṣe àbòsí léèwọ̀ fúnra mi ní sàbòsí fẹ́ nìkankan nínú gbogbo yín tọ́bá sàbòsí ta ní òbí ìjàmà àmọ́ ọlá akọ́lọ́run ọba aláà ọba dáadáa ni ọba aláàánú ni kọ̀fẹ́ ká máa sàbòsí fúnra wa olóhùn gan tóhùn da yín tóhùn lè ṣe tí ó wù ún tẹ́nìkankan ò ní bẹ̀ wọn lọ́wọ́ rẹ̀ wò òun kò ní sàbòsí fún yín ọlọ́run bá nígbà tóhùn bá ti yẹ sàbòsí fún yín fàlẹ́ àtàwọn ọlọ́mù ẹ̀yin náà má sàbòsí fúnra yín torí tẹ́ bá sàbòsí fúnra yín èmi ò mú yín òṣèlú tí ó mú ọlọ́run ọlọ́run ní sàbòsí fún yín ẹ̀yin náà má sàbòsí fún ara yín ẹ̀yìn màyá mi òmìnira ni wà ìzúlù nínú àwọn ìran àbòsí tá à ń ṣe fún ara wa lérí ilẹ̀ ọlọ́run kọ́dà àtún ní kọ́ọ̀sì tá à ń ṣe lérí àbòsí yẹn àbòsí yẹn àwọn mìíràn tún lọ kọ́ọ̀sẹ̀ tọ́jẹ́ pé yọ́ máa sọ fún yín pé bóun bá ti jáde skul àbòsí tó wọ́n máa ṣe lọ́lọ́dún mẹ́rin ọdún mẹ́jọ mẹ́rin yóò lò gbèsè ayé rẹ̀ lérí ọ̀nà tí ó máa fi ṣàbòsí fáwọn èèyàn nínú àwọn ọ̀nà àbòsí òun náà ni ká máa yáwó èlé ká máa gba owó èlé lọ́wọ́ àwọn èèyàn káwọn èèyàn wá yáwó wọ́n wá yá hundred thousand lápèjúwe káwa ni yóò fi dá one twenty thousand padà ṣe owó tí ó yá òun náà ni hundred thousand yẹn so ní twenty tó wà lérí ẹ̀ òun ni wọ́n pè ní owó èlé àríbá àzíyáàdà ètí wọ́n pè ní ríbà owó èlé غير ghayru في أشياء ashya'a من المعاملات المالية. muamalat al-maliyya owó èlé wọn náà ni lílé tó lé tí ọba ṣẹ̀rí àmú twenty thousand tó lé thousand yẹn kò bá ṣẹ̀rí àmú ọlọ́run ò fọwọ́ sí àwọn kankan bẹ́ẹ̀ dáàtú máa yára wa tí ọmọ lé ọlọ́run ò fọwọ́ sí tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ẹ̀yin màyá mi nínú ẹ̀sìn wa owó èlé wọn a máa pè é ní napo pé wọ́n lọ lè gba owó napo nígbà mi wàá máa pè ní owó alájẹmọ́sùn orúkọ tí wọ́n sọ yẹn orúkọ tó bá mu náà nìyẹn kò sẹ́ni tí ó jẹ́ àtẹni tí ń gbà àtẹni tí ó ń gbà lọ́wọ́ òyàn àwọn méjèèjì wọn ò ní sùn gbádùn nígbà míì wọ́n máa pè ní orúkọ oríṣiríṣi gbogbo àwọn orúkọ tí wọ́n bá wù kí wọ́n sọ ọ́ ní tí wọ́n ń ṣe lábẹ́ rẹ̀ láwò ní tí wọ́n ń ṣe lábẹ́ rẹ̀ yẹn tó bá ti nítumọ̀ owó èlé owó èlé náà ni wọ́n máa ṣe kí ni owó èlé náà ni wọ́n máa jẹ́ ó rírà ẹ̀rí àwádà sí Islam ọlọ́run ti sànú wa ó ṣàlàyé bá ṣe gbàgbọ́ ó ṣàlàyé bá ṣe kírun ó ṣàlàyé bá ṣe lo ayé wa ẹ má jẹ́ ayé wọ́n dàbí ayé àwọn kèfèrí torí àdánwò tí kèfèrí ọkàn nígbà tí ò gbà Islam ẹni bá gba ìsìláàmù náà tóun náà lò fún ìsìláàmù òun náà kàrú ẹ̀ ẹ̀yìn màá yá mi ó kírun ń gbàwẹ̀ ọlọ́run ní máa bèbí báyìí o ó sì débẹ̀ ọlọ́run bá ní máa jẹ ọ̀njẹ ọlọ́run ní máa mu ó mú ọlọ́run ní máa gbowó èlé ọ̀ngbà ọlọ́run ní máa ya owó èlé ọlọ́lẹ̀ ya ó ní ìlú ló gbé ọ débẹ̀ kọ̀ǹdíṣàn ni ètò ń ṣẹlẹ̀ ni pé kò sí tọkọ ọlọ́run pẹ̀lú kọ̀ǹdíṣàn ìtọkọ ọlọ́run ni pé sá ti débẹ̀ kádàáwò ṣe kínní kádánwò tẹ̀lé ni bẹ́ẹ̀ bá ti yáwó èlé báyìí kò ní ìdíkọ́ wẹ̀yìn mọ́ wàhálà lókù wàhálà lókù ti ń ṣe kíní ti ń bọ̀ bẹ́ẹ̀ bá ti gba owó èlé lọ́wọ́ àwọn èèyàn tán yáwó kọ́mọ rẹ ti wàhálà ni ọlọ́run lánà fún wa láwọn ọ̀nà tó dáa tá a fi máa fi rówó ọlọ́run ṣe òwò lẹ́tọ̀ọ́ kájọ ṣòwò ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ kọjọ́ máa yá rẹ lówó kọ́ gbàdédé owó tó yá padà ọlọ́run ṣe níbàádà tó gbà ládàá lérí ẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim ó ní wa ahalla Allahu al-bay'a ọlọ́run bá ní kẹ́ máa ṣòwò ọlọ́run ni mo ṣe lẹ́tọ̀ọ́ gbogbo alágbọ̀dọ̀ máa ṣòwò àtàfà àtọ́ máa kéwò àti jama gbogbo ẹja karabọ̀ ní òwò ká máa ṣòwò ká sì lóòótọ́ ká sì sòótọ́ pẹ̀lú ara wa àwọn tàjọ ṣòwò tá a bá ti sòótọ́ pé àdánwò padà dé ọlọ́run lọ́hún òun ṣe léwọ̀ ọlọ́run ní yamhaqullahu riba wa yurbi sadaqat ọlọ́run bá ní ẹ̀rí owó ilé yẹn ìtí mo fi ṣe léwọ̀ fún yẹn ó ní pé ó máa pa àlùbáríkà nú owó ní máa mú àlùbáríkà kúrò nínú owó ni yamhaqullahu riba ọlọ́run bá aláàrùn máa ń fi owó rìbá ní máa fi mú àlùbáríkà kúrò nínú owó tẹ́yìn bá kójọ látara rìbá wa yurbi sadaqat lẹ́yìn náà kéèyàn máa ṣe sàárà kéèyàn máa yá àwọn èèyàn lówó torí tó bá yá èèyàn lówó lẹ́ẹ̀mejì ànábì ni wọ́n kọ ẹyọ ọ̀kan nínú méjì yẹn sínú fáìlì rẹ̀ ipò òfin sàárà ó sì gbowó rẹ̀ pípé ẹ̀rọ màyà mi ó gbowó rẹ̀ tó pé pérépéré ànábì Muhammad sallallahu ó ní imáàmù mùsùlùmí kò sí mùsùlùmí kan yóò kọ̀rídù mùsùlùmí kọ̀rọ̀dọ̀ tọ́ba ilé yá mùsùlùmí kan lówó marratain lẹ́ẹ̀mejì ọ̀yà ní ọ̀yà ní fifty thousand lákọ̀ọ́kọ́ ó gbowó ẹ̀ padà ó tún yà ní fifty thousand lẹ́ẹ̀kejì ó gbowó ẹ̀ padà ní pípé láì fèlé sí i illa kana sadaqatihima marra àfi ká kọ fifty thousand sínú àkáǹtì rẹ̀ kó fi ṣe sàrà sọ́dọ̀ ọlọ́run kò sì ṣe sàrà ọkàn ìyá yẹn lọ́wọ́ torí ìyá yẹn lọ́wọ́ gan-an oye ẹ̀sìn ni tó jẹ́ pé ẹni bá yá yẹn lọ́wọ́ lẹ́ẹ̀mejì ọ̀kan nínú méjèèjì yẹn wọ́n wà kọ sínú fáìlì rẹ̀ kó ṣe sàrà lẹ́yìn ìgbà tó ti gbowó ẹ̀ padà nǹkan kan kò kúrò nínú owó ẹ̀ hundred thousand rẹ̀ ó pèsè lọ́wọ́ padà àmọ́ a kọ fifty thousand sínú àkáǹtì ẹ̀kọ́ fi ti sàrà látara pé ọyẹ nìyẹn lówó lẹ́ẹ̀mejì wọ́n nígbà míì gan ẹni tí ọwọ́ yíyáwó wọ́n ní àmọ̀gbálá dá lérí ẹ̀jú ẹni tí à ń fún ní sàrà lọ ó ní fún yàn sàrà kọ́ mọ́ ní bùkátà sí kí wọ́n rò pé ní bùkátà sí ipe ẹgbẹ́ fifty thousand yẹn kọ́kàn wó pé ah, wọn ò ní problem àmọ́ ẹnìkan kan ò ní wá yáwó àfikọ́jẹ́ pé ẹni tí wàhálà ti ṣe kíní tí wàhálà ti mú dàrú wàhálà ayé ìdààmú ayé kọ́lọ́mọjẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjẹ́ àrí ìdààmú wà ní ayé jẹba tí n bá fọwọ́ bá kú rẹ̀ tí ọba rí tí ọ̀nà orí tó fi jẹun orí tó fọmọ orí tó fún yàwó ìdààmú ti dé ọlọ́run sọ fún anábì Adam alayhi salatu wa salam ó ní innaka alla tajua fiha wala ta'ra máa lọ lé ayé òní rìn òhò lójú òsì nípa ọ bọ́ọ̀lẹ̀ kó lálẹ́ jẹ́ náà ọlọ́run promise rẹ̀ ibi aṣọ àti ibi oúnjẹ ni wọ́n ti máa mọ̀ pé ìgbà ti tán fún yàn ẹni tí ọ̀jẹ̀ wọn ní wọ́n lásọ jẹun ọlọ́mọdé awo ìkísà o ọlọ́mọdé awo ìkísà o kọlọmọsá ìsànù wa mọ̀fẹ́ fi pawọ́ ọlọ́run wọ́n jẹ́ àárín òhò ọlágbára ọlọ́run ọba wa ẹni tó wá dọ̀rẹ́ tó ní ọyá òun mọ̀ pé ọlọ́run ọba aláwọ̀ wọ́ bọ́ bá ní yà mọ́gbè ilé lọ́wọ́ rẹ̀ tó bá ní sàdúrà fún kò sì gbà á nímọ̀ràn kọlọ́run ọlá àánú ẹnì kọ̀ọ̀kan wa kọlọmọsá ìsọ̀rọ̀ wa rọrùn ẹ̀mọ̀ ya mi anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ìjẹ tẹ́nibu asábọ̀ alimọ́ bí kọ́t anábí ni ẹ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá méje kan tí máa ń pa nírun èèyàn padà parun yóò padà tán fún yàn èèyàn padà jìyà láyé ọlọ́wọ́n padà láyàn láre alákọ̀ọ́kọ́ ń bẹ̀ anábíwa ni aṣíríkù billah alákọ̀ọ́kọ́ náà ni ẹbọ ìbọ̀rìṣà tó bá ti ń bọ̀rìṣà tó ń sógun ó padà ọlọ́run padà sọ fún bóun lọ́lọ́run nítorí gbára lè kò kí ṣe ọlọ́run ẹlẹ́ẹ̀kejì anábì asẹ́rù òun ni kéèyàn máa ṣoògùn kéèyàn ní kankan tó fi ọgbára lé alákọ̀ọ́kọ́ lẹ bọ béèyàn ń bọ ògùn náà rẹ bọ ni o wọn tún anábì tún wá yọ nítorí wà àwọn èèyàn ká sẹ́bọ anábì asẹ́rù kéèyàn máa ṣáájú ọmọdé kankan kiri kiri yìí ni ọlá nínú wàhálà ọmọbìnrin kọ́ra kọ́mọ fi kọmọ nìkan mọ́lẹ̀ káàkiri kọmọ lójú omi anabi ni èèyàn padà parun ọkọtìlú nafsi lẹ́tí haramallah bil haqq gbogbo ẹni tó bá ń gbẹ̀mí tó bá pààyàn ọlọ́ni ó padà parun wọ́n akílò rìbá nígbà anabi ń ka anabi wá ka owó ilé síbẹ̀ bàbá ti ń gbowó ilé lọ́wọ́ àwọn èèyàn ẹni tó dáná pólẹ̀ cooperative tí wọ́n gbowó ilé anabi ni wọ́n padà parun limaada haramallahu àríbá kí ló dé tọ́lọ́run ọba àlá tó ti wá ṣe owó ìlélẹ̀ wọ̀ nítorí wàhálà tó wà ń bẹ̀ fún àwọn tálíkà torí àwọn tálíkà ni o torí pé tálíkà ní yáwó olówó ìyáwó tálíkà ní máa lọ lè yá ọlọ́run ò fẹ́ ká máa níwálà ọlọ́run ò fẹ́ ká máa dàwálà àwọn ọlọ báńkì ọlọ́fẹ́ yá one million wọ́n lọ fi san one point three owó tó yá o tí ì rí profit hundred thousand àwọn tí ń sin sí ọlọ́run pé one point three rẹ̀ kọ́ tètè máa mú wá o gbọ́gbọ́n ò tí ì rí nǹkan kan dìmú dépò tó wà rówó tiwọn tó lé àwa lọ́lọ́run gbà á lẹ̀ àwa tálíkà lọ́lọ́run gbà á lẹ̀ ló fi ní ká má máa yáwó rìbá kí lè ayé wa kọ́ mọ̀ bá kúrò mọ̀sùn lẹ́yìn náà ká mọ̀ bá máa ṣépè láwo olówó tá a yá wọn olówó lọ́wọ́ yá mi lówó tó ń jogún mi èmi ń dààmú wọ́n wà nù èsì wọ́n àwọn md bank wọ́n wà nù fúlẹ́sì wọ́n ti tiwọ́ jáde àwọn èèyàn ti wá ń dààmú nórùn wọn ò wá ní jẹun àwọn tó wà nínú Jésù sì máa jẹun nígbà míì gan eh, àwọn tó wà nínú eṣin wọ́n jẹ gbogbo ogun wọn àtàsùkò odò àtàsùkò rùn kọ́lọ̀ mọ́sùn wa lórí burúkú àdéhùn tí wọ́n náà ń bá wọn o tádéhùn bá bá wọn wọn ni máa fi owó èlé lẹ́yìn káàkiri ìgbẹ́ wa yáwó èlé wọ́n sẹ́yìn ẹ̀sẹ̀ fóònù sìn wọ́n lè yá three hundred thousand kọ́dà wọn bẹ́ẹ̀lẹ̀ collateral ìgbẹ́ ọ̀tá lè yá five hundred thousand ó lè yá one million ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdéhùn ńlá ni o kọ́lọ̀ mọ́sàn ó jòkójọ́ kan àwọn sàhábà wọn làwọn wà ń bẹ nígbà tá anábì ń sọ pé láàánú rasulullah sallam akila riba anábì ni ọlọ́wọ́n bá yóò gbé àánú rẹ̀ jìnnà sí gbogbo ẹni tí ń gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn anábì ṣe pèlè ìpè anábì yóò máa jẹ àní títí táyọ̀ fi parẹ́ wà mú kìlàhù tálíkà tó ó fún lówó èlé tó san two hundred thousand lé one million dọ́yà tálíkà yẹn gan ni mú kìlà anábì ni ẹni tó lè yá torí tí ò bá lọ lè yá tòun náà ò ní yá ànẹ́bìlá ni tí ọjọ́ tálíkà yìí náà tó náà lọ lè gbowó èlé ànẹ́bìlá náà ó gbé ìjìnà sí kẹrẹ wàkátìbà ẹni kọ́ọ̀lẹ̀ ẹni kọ́ọ̀lẹ̀ àwọn akọ̀wé tí wọ́n kọ́ lágbájá ó ti yáwó níjọba yìí yọ san ni àwọn tí wọ́n kọ́ọ̀lẹ̀ tí wọ́n kọ́ọ̀lẹ̀ àwọn alákọ̀wé wọn ànẹ́bìlá náà ti gbá wọn náà jìnà sí kẹrẹ wàṣà ìdẹ yìí àwọn tí wọ́n ń jẹ́rìí witness pé oṣojú rẹ̀ oṣojú rẹ̀ ọ̀yà lè mú àwọn witness wa wọ́n ní ká wá gbowó microfinance ìwọ lọ wá tẹ̀lé lọ lọ́ba sáì ipe ìṣojú mi ló ṣe gbà á tí ọba ti rí dápadà imú mi ìwọ náà àníbi lọ́lọ́run ti gbé ọ jìnnà sí kẹrẹ̀ tẹ́ máa ní làánà ọlọ́run ṣe pé léyàn ní jẹ́bẹ̀ tẹ́ máa ní àníbi làánà yàn àníbi ṣe pé léyàn ní jẹ́bẹ̀ ẹni àníbi wá ṣe pé lè ta ló ní kó ṣe pé yẹn ọlọ́run bí ti ń ṣe náà lọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé ọlọ́run ò fẹ́ ìnira fẹ́nìkan kan ní gbogbo àwọn táwọn ilé ayé yáyàn lówó kọ́ gbadede owó rẹ tọ́ọ̀bá ní ẹjọ́ máa ṣòwò kẹjẹ lóòótọ́ láàrin ara yín ẹjọ́ máa pín profit yín kálukú náà máa jẹun ayọ̀ níbi ẹ bá jèrè ẹjọ́ pín èrè níbi ẹ bá sì lose ẹjọ́ pín loss ọlọ́run واتاتي شيء كل ما جاء لسيما كل ما جاء توبكم به فاستغفر الله انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال الله تعالى وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أدوك لدى الله وباوة يكي الله ولا الله قبع النبي ومحمد أنجلك الله وباوة لا نكال وباتو يكامس لدودو ونكال وسلتوس النبي ومحمد صلى الله عليه وسلم ẹrú ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba aláà nígbà wá sọ̀rọ̀ gbogbo àwa tí a máa ń bú àwọn èèyàn ọlọ́wọ́n bá ní ẹni tí ọya lówó ọwá rí pé owó yẹn kò lè rí san mọ́ bóyá ti yáwó yẹn nígbà tí ń ṣiṣẹ́ wọ́n wá lè kó lẹ́nu iṣẹ́ àbí ìgbà lọ fún àbí bísẹ̀ tó fowó yẹn ṣe wọ́n náà mọ̀ pé ó dàrú fún wàhálà ṣẹlẹ̀ mistake ṣẹlẹ̀ owó rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n bá ní sọ ọ̀sẹ̀ra ẹni yẹn ti wà nínú ìdààmú ayé ó ti wà nínú ìdààmú òru ó ti wà nínú ìdààmú ọ̀sán ìbànújẹ́ lóru ìtìjú lọ́sàn ro ọ̀sára ọlọ́run ní ẹni yẹn fanazara tó ní ilẹ̀ amẹ́sára ó sì bá fọjọ́ kún díẹ̀ bá fọjọ́ kún bá fọdún kún ìpè lágbájá owó yẹn àsìkò tó bá rọ ọlọ́run ní kọ́ wá fún mi ìmọ̀ràn tọ́lọ́ ń gbà wá nìyẹn o fanazara tó ní ilẹ̀ amẹ́sára ọlọ́run ni wà á ń tó bá sì wọ́ kó kúkú bùn kó fi ti sàrà khairun lakum eléyìí gangan lórí bẹ́ẹ̀ fún ọ in kuntum ta'lamun tó bá mọ òrè náà ọba yọ̀ǹda owó náà ewu bọ́lá ọba aláṣẹ ìyanjú ọ̀rọ̀ wa tálíkà ọ̀rọ̀ rìbá lọ́lọ́run sọ́bọ̀ tó fi sọ̀rọ̀ yìí o ní gbogbo àwọn tí wọ́n ti yáwó tó mọ̀ pé owó yìí kò lè rí sanmọ́ yọ́kù nínú dè nínú bànújẹ́ nínú páyà fàsìkò lẹ̀ fún wípé àsìkò tó bá rọrùn san àbí fọdún kankun oṣù kankun ọ̀sẹ̀ kankun tí ọba tún rí túnmọ̀sẹ̀ kankun ọlọ́run wa ní tọba ṣe wàá wò ọkàn ọkàn jòkó lẹ́kọ̀ọ́ kan ní ọmọ ìyá wá mo bọ́ lówó yẹn ọlọ́run tọba mo rí tọ́wà ń bẹ̀ àwọn tó jẹ gbèsè tí wọ́n lè sánmọ́ ẹ̀bá bò wọ́n lówó yẹn wattaqu yawman turja'una fi ila Allah ọlọ́run ní ìbádá kẹ bẹ̀rù jọ́kan tẹ́ pàdé ọlọ́ summa tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ọlọ́run bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lásán lẹ́sàn tó bá ṣe láyé à ní sábòsí fẹ́ni kankan ọlọ́run ní kó ọ̀ràn tíjọ́ tó pàdé ọlọ́run kó bùn lówó yẹn àbí kó fi farabalẹ̀ kó fi farabalẹ̀ kó fi wọ́ owó yẹn láti san fún ọ gbèsè ọ̀dá o ẹni bá jẹ gbèsè kó máa ṣàdúrà o kó sì lẹ́mìí pé wọ́n san padà allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwak àdúrà yìí lànà bìnrin ká máa ṣe tá a bá jẹ gbèsè torí tó bá san gbèsè ilé ayé ìran rẹ àti gbogbo àwọn sẹ́ẹ̀rì rẹ ni wọ́n fi dí gbèsè tó jẹ lọ́hùn ọ̀yá wá mílíọ̀n ọ̀sán mọ́ wọ́n wo ìrànà tó ṣe déédé wá mílíọ̀n wọ́n wo tààjú rẹ̀ tó ṣe déédé five hundred thousand tó jẹ́ wọ́n sì gbogbo àwọn náfìlà kùránì tó kà ní gbogbo àwọn sẹ́ẹ̀dẹ́ tó ṣe wọ́n wá yọ ńbẹ̀ òní wọ́n wá fi di owó tó jẹ láyé nàìjíríà ń jẹ gbèsè ọ̀rọ̀kọ́rọ̀ ni ó a ní òun náà jẹ gbèsè gbèsè ń ṣe wàhálà náà ọ̀rọ̀ burúkú ni ó bọ́ọ̀ bá san láyé bí ìbáàdà rẹ̀ wọ́n fi di lọ́rùn torí òun ìnáwó lọ́rùn àbá ní kọ́ dáwó padà kọ̀dẹ̀ ṣiṣẹ́ tó ṣe lọ́rùn ọ jáde sọ́run ní òhò ni kò sí kankan lọ́wọ́ ẹ kò sí tó mú dání kọ́dẹ̀ ẹlòmíì àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ mọ̀ bọ́ jẹ gbèsè àwọn ọmọ yẹn wọ́n fẹ́ràn owó débi pé wọ́n san gbèsè bàbá wọn wọ́n jẹ ogún yẹn mọ́lẹ̀ tán ni ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ wá rí rìbá ta wé yìí eríṣiríṣi ni rìbá nàṣẹ àwà èèyàn náà ní kọ́líbù dẹ́yìn ní kájẹ́ yẹn ní one million ká ní ọ̀sán one point two tó di next year tó bá ti rí san ní next year tó bá ti lé oṣù méjì yóò di one point five tó bá tún lé oṣù mẹ́ta yóò di one point eight bọ́jọ́ ayé bá ṣe ń lọ sí lérí owó yẹn ni owó yẹn máa ṣe kínní ni wọ́n máa lé èyí táwọn ará Mákà ń ṣe tá ànábì bá wọn lérí ẹ̀ nìyẹn ló ṣe jẹ́ pé orí burúkú tí ànábì wá kókó ńlẹ̀ yẹn ìlà àwọn òyìnbó ni wọ́n tún wá wọ́n tún wá tún ṣe wọ́n tún pákéjì ẹ̀ fún ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbéyàwó orí san next year ọ̀dà tó bá di after two months ọ̀yẹ́. Okay? a tún fi iye báyìí kún fún ọ mọ wọrí ẹ tó bá di after three months a tún fi iye báyìí kún yóò ṣe máa wọ gbèsè lọ́nu yẹn ń pè ní riba ní ṣe à ọlọ́ni wọlé àti akulu riba àti àfa mọ̀tọ́ àfa ọlọ́ni ẹ má máa ṣàdìpẹ̀lẹ̀ owó fáwọn èèyàn níbẹ̀ ní sọ̀rọ̀ kankan dínkù bẹ̀ tún fi mi kún fún yóò sì san bí ọba san kọ̀látà rẹ̀ ilé rẹ̀ tó fi dúró ni wọ́n gbà wọ́n gbalẹ̀ wọ́n gba kọ́ńpìnì rẹ̀ wọ́n gba skul àwọn skools wọ́n lè yáwó ẹ̀kan ìjọ kan bẹ̀rẹ̀ ìwọ kan ṣe rẹ́gẹ́lẹ́ lẹ́kan náà àfà owó èlé ni kọ́lá àwọn ìwé lọ́fín kọ́sọ́ọ̀sì ọlọ́run ti ní kí mùsùlùmí ọba tí wọ́n dé ti mọ́sálásí alhamdulillah ọlọ́mọdé aláburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ríbà ẹlẹ́ẹ̀kejì òun náà ní ríbà alfadl wa bai'u shay'in bi shay'in min naw'ihi bi ziyada òun náà làwọn nǹkan kan tó dé pé ànábì sọ nínú àdìsí kan pé táwa yára wa dèdè ń ta yára wa náà ní kágbà àdìsáhàbù bi záhàbù ọba yáyan gold dèdè gold ní ọlọ́mọ àgbà alifidọ̀ bilfidọ̀ ọba yáyan ní silfa dèdè silfa ọlọ́mọ àgbà alburu bilburu buru yẹn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ìjẹ́rọ dèdè wọ́n jìríkà tó wọ́n fẹ́ gbà padà jìríkà kan náà lọ́gbà ó nígbà ilé lérí ẹ̀ ọ̀ṣàìrù bí ṣàìrì ọ̀yá yẹn ní wíìd dèdè agolo kan fẹ́ gbà náà lọ́gbà padà agolo kan tí wọ́n yá lọ́wọ́ náà ló ń ṣe kíni lọ́gbà padà ike kan tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ òun náà ni wọ́n náà gbà padà òun nígbèlè ọ̀tọ́mùrù bíi táàmù ànábì ni ẹ bá yálà bínú lọ́wọ́ ara yín dèdè abọ́tẹ yálà ní kẹgbà padà wọ̀lẹ̀ mílẹ̀ bílẹ̀ mílẹ̀ bá yá iyọ̀ lọ́wọ́ ara yín masalam bíi mísìlì dèdè abọ́yọ̀tẹ yálà ní ni òun náà ní kẹgbà padà dèdè abọ́yọ̀tẹ yáyà òun náà ní kẹgbà padà gbogbo nǹkan tó bá ṣe ń wọ̀n èyí tó ṣe ń wọ̀n tó ṣe ti pamọ́ tó ọyá yàn ní ìdajàpọ̀ ráìsì ọwá sọ fún tọ̀hún pé ọmọ ìyá bọ́bà dá ráìsì ẹ padà ìdajì àpò àti jìríkà mẹ́rin ní fígbà ọ jìríkà mẹ́rin yẹn náà ní ilé tó ṣe kíní tọgbà ń bẹ̀ eléyìí ṣẹlẹ̀ lásìkò àdébà Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni owó ẹ mo fẹ́ ṣẹ́wó sọ́rf ẹ̀ṣẹ́ mi lówó ní ilé kó five thousand fọ́ọ̀sì kọ wá kó four thousand five hundred fún mi ọ wá jẹ́ new note owó tuntun value kan náà ni méjèèjì àti ètò ìkó fún ọ àti tí eh, ìwọ náà kó fún mi value kan náà ni méjèèjì bóòlù ó sì wáyọ rẹ̀ níbẹ̀ ó ní mo sẹ́ni torí pé òun nídìí owó tuntun eléyìí máa ṣẹlẹ̀ fáwọn tó máa lọ patí owó ìlérí yẹn ni ẹgbà owó ìlérí tó bá tó wá na sí patí ẹ̀sẹ̀ tó di méjì ọlọ́mọṣà sọ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa owó ìlé ọ̀pọ̀ láwùjọ wa gbogbo àwọn interest bank tí wọ́n máa fi ń lé owó wa yẹn wọ́n ní ká fowó sí báńkì jẹ̀mọ́ kọlọmọsàbà yí báǹkì wá sí ó bá yí padà sí báǹkì non interest òun ló jìkalẹ̀ lálàáfíà ìmọ̀ fowó sí báǹkì yẹn dọ̀rúrọ̀ ni necessity ni àwọn fáàní ìgbàlọ́wọ́ ahamọ́ bẹ́ẹ̀ tabara bayọ kò ní ìdíkà kó lọ bẹ́ẹ̀ wà á síbò sí transactions tó ní gbọ́dọ̀ báǹkì ó ti lọ́mọ̀sẹ̀ mi wa nígbà tán ní kọyà fọ́tò passport rẹ̀ náà driving license kò ní mọ̀ tó fẹ́ dá sí yẹn tó wá fẹ́ sẹ̀mí tó gbádùn àmọ́ yóò mọ̀ dùn ọlẹ́mi pé ah, báǹkì ti ń lọ yìí ah ibi ti ń lọ yìí kò yẹ kí ń lọ bẹ́ẹ̀ èyí àwọn báńkì tó bá ń gba interest ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn interest báńkì yìí àwọn afáà ní èlé ni àwọn afáà kan ní kakó kalẹ̀ fún wọn àwọn kan ní tán bá fún wa ká gbà àmọ́ ká má na fúnra wa fọ́ọ̀mà wa àtàwọn tí bùkátà jẹ́ ọ̀ràn yàn lérí wa káka fowó yẹn ká fi ṣe nǹkan kan sáàrin ìlú tó jẹ́ pé àǹfààní rẹ̀ bá ìlú àmọ́ ànígbà lérí ẹ̀ torí owó tá a ná owó haram ànígbà ládàtà gbàdé ládàá pé abẹ̀rù ọlọ́run àjẹ kínní àjẹ owó èlé interest bank rẹ òróòró ni o ọgbọ́dọ̀ jẹ́ o kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀ àwọn táwọn ṣe cooperative rẹpẹtẹ cooperative ẹ máa dá wá one thousand oye ẹni tí ó bá ti wá tàbá fẹ́ kó ma ẹnì kọ̀ọ̀kan a máa dá five hundred fúnra wa gbogbo cooperative tẹ́ ẹ bá ti ń ṣe tó bá ti ní ṣe pé ẹ máa ṣàǹfààní kan lára pé ń yá àwọn èèyàn lówó àǹfààní tẹ̀ ń ṣe òun náà ni rìbá tó wà lérí ẹ̀ ẹ bó láti sanwó ọ́fíìsì bó láti sanwó òṣìṣẹ́ ẹ ẹ máa ṣòwò inú òwò tẹ́ ẹ bá ti ń ṣe lẹ́tìmọ̀ yẹn jù yẹn kìsì bẹ́ẹ̀ sọ fẹ́ nìkan pé tó wà àwọn ẹ̀yọ́ olówó àwọn tí lágbájá bá bímọ ó fún one thousand tó ẹni tó bá bímọ láàrin wọn kọ́ gbogbo ẹ̀yà mi lówó kò gbọdọ̀ láǹfààní kankan POS ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá náà ni wọ́n ṣe èyí tó da wà ń bẹ̀ èyí tó da wà ń bẹ̀ inú èyí tó da ń bẹ̀ inú èyí tó da tó wà ń bẹ̀ òun náà ni pé àlùwàkálà kí n fún ẹni tó wà nídìí pos ní ten thousand ipe ten thousand yìí dákun bá mi sẹ́ndì ẹ̀sọ́ ọmọ mi tó wà ní yunifásitì àbí ọmọ mi tó wà ní London àbí tó wà ní Abuja ẹni yóò gba cash yóò wà transfer owó yẹ kò sí tó burúkú gbowó sẹ́ torí wọ́n ránṣẹ́ ni bá mi sẹ́ndì owó ìsìlágbẹ́já ọ̀rán sẹ́ndì bá mi sẹ́ndì ten thousand ó lè bílẹ̀ ní two thousand ó lè bílẹ̀ ní one thousand ó lè bílẹ̀ ní five thousand bó bá ṣe rọrùn fún sí ẹ wàá jọ sọ ẹ jọ bẹ̀rẹ̀ ayé àmọ́ kó gbowó lérí ẹ̀ kìí sàrọ̀ àmọ́ fi pos àmọ́ fi ṣe ẹ rí pos yá mi lówó <laughs> yá mi lówó wá yọ padà nínú atm mi yá mi lówó yọ padà nínú atm mi kí là ń gbọ́ yé mi ó yáwó ni ó yáwó lọ́wọ́ ẹni kò gbọ́dọ̀ gba ìlé lérí ẹ̀ àfi owó chájìsì tí wọ́n chájì ẹ̀ ní báǹkì nígbà tí ń transfer owó yẹ torí jẹ́jẹ́ lójókòólẹ̀ ìwọ ló ní ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kò fún ọ ní owó ẹ̀hẹ̀n chájìsì yẹn kò fẹ́rí gbé ìwọ tó wá lọ́fẹ́rí gbé èyí ti báǹkì àmọ́ òun gangan fún rẹ̀ kò lè benefit wà náírà ń bẹ̀ ìpinnu ten thousand eleven five hundred lé owó èlé ni jama o ànábì lásìkò kan bọ̀ gbogbo yẹn náà máa jẹ owó èlé ẹni tí o bá jẹ gan atẹ́gùn rẹ̀ ọmọ fẹ́ sí. gbogbo àtàwọn afẹ́ sòwò ẹja máa bèè lọ́wọ́ àfa káwọn lè fi gba haram kọ́lọ́ mọ́sá ìsànú wa ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa àtọ̀rọ̀rù rìbá àwọn ìnira tó wà níbi owó èlé alákọ̀ọ́kọ́ wọn náà ní pé wọ́n ti ń gba owó èlé ọlọ́run lọ́wọ́ bàjá eléyìí ti tó láì ní ka evidence kankan mọ́ ọlọ́run bá aláàníyá yọ lẹ́dínà àmọ̀nù ẹ̀yẹ́lùgbàgbọ́ òdodo ìtẹ́kùn lọ́họ̀ wàzẹ́rù máa bákìyà mìíràn ẹ bẹ̀rù ọlọ́run ọba gbogbo owó èlé tẹ́ ti gbà wọn ọlọ́run ọba ní ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe eré ìtókù tẹ́ ti gbà lọ́wọ́ àwọn tẹ́ yá ọlọ́run ẹmọ gbà mọ́ o tí wọ́n náà ń gbọ́ bọ́lọ́run ṣe sọ nínú three hundred thousand owó èlé ó ti fún ọ ní one fifty ọlọ́run ní one fifty tó kù mọ́ gbà mọ́ o tó bá fẹ́ kó wọn fẹ́rí èyí tó ti ṣe jì hàn bọ̀dárù mà bá kíyá mínà rìbà èyí tó kù yẹ ọlọ́run ẹmọ gbà mọ́ o nǹkan tó mọ́mi ní ìtẹ́bájọ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ fàyín lam taf'alu ẹ bá wá sọ pé ẹ ẹ ní sáláì máa gbà á ìtẹ̀ ẹ gbà yìí tó kún yẹn náà ni ẹ máa gbà náà ni ọlọ́run ní fáhádà náà bí haribi min Allah wa rasuli ẹ máa palẹ̀ mọ́ ogun látòdò wọn ọlọ́run ẹ bá ti ń gbowó èlé tẹ́lẹ̀ ní stọ́ọ̀pù ẹ̀ yìí sì máa jà yín lógun ogun ọlọ́run ọba kìí tí wọ́n sẹ̀ mọ́ retí àdá àti ìbọn tí ọmọ wá láti sánmà ọlọ́run gbójú lọ́wọ́ ẹlòmíì ọlọ́run gbèjì ẹlòmí yọkọ yóò ṣe yóò fún wọn yóò fi ṣètò ayé tán ọlọ́run mú mẹ́ ogun pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó lọ́n bá yẹn já gbogbo ẹni tẹ́ni tẹ́ni sọ wéèlé tẹ́ni dáná bọ́kalẹ̀ ládùúgbò ẹni bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ní ogun bọ̀ ọlọ́mọdé àwọn ológun lẹ́yìn náà ọ̀tá ọmọ ṣẹlẹ̀ àtọ̀tẹ̀ gbogbo àná làmọ̀ yẹ pé wọ́n máa léra wọn ká ní ẹnìkan ẹni tí ọya ló bó ti pàdé rẹ̀ láàrin ọjà ni ó rí lógìjì báyìí tálíkà tó gbowó èlé ó sì dákú wọ́n rọ́ mi ṣe lérí láàrin ọjà ọ̀tọ̀ wọn wá lọ tẹ̀ wọ́n ní àti ah, ló ṣe ọlọ́jẹ́ ah, owó èlé ni òun sì dọ́dọ̀ ẹ̀wọ̀n jẹ́jẹ́ òun lòún lọ ẹ̀dá kùtù ọlọ́run ọba ọ̀tẹ̀ àti ọ̀tá yóò máa ṣẹlẹ̀ wọ́n máa ti àwọn míì máa ń tọ́ílẹ̀tì ládùúgbò wa bí ẹ̀yọ́ máa ti mú báyìí wọ́n fi sínú ẹ̀wọ̀n wọ́n fi sínú tọ́lẹ́tì wọ́n tilẹ̀kùn mọ́ yọ máa ṣẹ́gun mẹ́ wọ́n wọ́n gbé fóònù fún kó pe àwọn ẹbí ẹ̀ kan lè sanwó èsì báǹkì láìsí bẹ́ẹ̀ àwọn onítúlẹ̀ láìsí kó ti dé police station o kàtó wá pé alhawf alqalaq ẹrù olówó ilé sùn lọ́sàn kìí sùn lóru ẹni yá àyàn ọmọ owó wọn ìgbà oní ọwọlé ilé ibẹ̀ náà ìgbà oní ní sí kankan ní tí wọ́n bá gbé àwọn èèyàn dìde nù sáré òun ó gbé olówó èlé dìde bí wèrè ọlọ́wọ́n bá ní alẹ́dínlẹ̀ àkúlọ̀ rìbá gbogbo àwọn tí wọ́n ń jẹ owó èlé tí wọ́n ń gbé owó èlé lọ́wọ́ àwọn èèyàn la yakumuna illa kama yakumu lẹ́sẹ̀ takhabatu shaytanu minal mas wọn ò ní dìde nù sáré àfi kí wọ́n dìde bí wèrè tí gbogbo àtàmà rí wọn báyìí ìta ọlọ́run kan fi sáyìn yẹn fi sáyìn yẹn ó kàn fi yẹ̀yẹ́ wọn kó tó fi wọ́n sí náà ni o ọlọ́run bá ní gbogbo àwọn tó bá jẹ owó èlé wọn padà wọ náà lọ́rùn tọ́ bí ọba wa jẹ́ lẹ́bọ ọlọ́run lè padà yọ kù ọlọ́run padà yọ kù àwọn tó bá jẹ́ lẹ́bọ tọ́ àbí tó jẹ́ lẹ́sìn béèrè nù àbẹ́lẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sà ìṣìnà fún wa kọ́lọ́ fara ni wa gbogbo àwọn tá a jẹ owó èlé ẹ̀dá kùn tó tọ́lọ́wọ́n bá wa ẹ̀dá lè stop rẹ̀ òwò àtàn ìyá àyàn ẹmọjà afárá ni àwọn èèyàn ibi wọn ti ń ṣiṣẹ́ owó èlé má ṣiṣẹ́ ń bẹ̀ wọn tó bá ṣiṣẹ́ ń bẹ̀ ẹ̀jọ̀ máa fẹ́rí kó ní o wàhálà sí ń bọ̀ ọlọ́run gbogbo adáwà jẹ́ gbèsè kọ́lọ́ mọ́sàbà wà san gbèsè wa ah, ìlú le ìlú le ẹni bá nílé òlé rọ ni ọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ ẹni tọ́rẹ̀ wọ́n wá ní ara nìhun ara wọ́n wá ní ṣé ọgbà omi bátìrì kò mú omi omi bátìrì ọwá ní ẹgbẹ́ akóhun mu ara ìnira yìí pọ̀ iná ṣẹlẹ̀ sí jama ìnira yóò tún pọ̀ sí èyàn gbọ́dọ̀ sọ pé ìlú lé ìlú lé kọ́ wá tún gbọ́dọ̀ olówó ìlú lọ o tún fẹ́ fi yẹn kún èyí ní sekiri èyí tó wà lẹ̀ gbogbo wàhálà tá à ń rán yìí tí gbogbo kan tó lé yìí owó ìlé wà nínú àwọn nǹkan tó náà bá aláàfin bínú sí gbogbo ayé torí kò ti di gbajúgbajà àwọn òyìnbó náà sì kó wa sí gbogbo aburú yẹn àwọn náà sì ti wá dé o àbẹ̀lẹ̀ wọn nínú àánú inú rẹ̀ àtàgbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà jẹ́ wa kọ́lọ́mọdé ó dí o kọ́lọ́mọdé ó nira o kọ́lọ́mọsẹ̀ sànù wa o kọ́lọ́mọba aláàkọ́ fẹ́ àrísìkè wa o kọ́lọ́mọba aláàkọ́ fẹ́ alọ́kànbalẹ̀ kó wá fún wa ní contentment kó fún wa ní ayọ̀ ọkàn lérí gbogbo tá a bá dì mú àbẹ̀lẹ̀ wọn aláàánú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àkósọ́wọ́ àbẹ̀lẹ̀ àwọn gbogbo àwọn ilé ìyẹwà kọ́lọ́mọsábà tún wọn ṣe allahumma yassir umurana اللهم اقضي ديوننا اسم رضانا ومرضى المسلمين ورم موتانا وموتى المسلمين اللهم يسر أمور المسافرين وقنا ديننا ويسر أمورنا ورب ابنائنا وبناتنا وطلباتنا وطالباتنا اللهم فوق اسر المجاهدين من كل مكان في سجون أمريكا وفي سجون إسرائيل وفي كل مكان يا رب العالمين اللهم فتح علينا أبواب البركات والخيرات سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاستغفروه إنه هو الغفور الرحيم